ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Al-Hikmat gbogbo yẹn ara lè mo rò pé ẹ̀ ń gbádùn àlàyé táwọn afá wa ń ṣe fún wa lórí ọ̀rọ̀ iléyá látàárọ̀ láti bẹ̀rẹ̀ láti wà lórí ẹ̀ abala tọ́kànlá wà yìí tí a pè ní ìmọ̀lólàdínì tí àwọn èèyàn ti máa fi ìbéèrè oríṣiríṣi ránṣẹ́ sí wa tá a sì máa ń yànnà náà lórí afẹ́fẹ́ ìbéèrè tó wà nílẹ̀ náà ni wípé àwọn àwo ló yẹ ká ha ẹran léya fún bàbá hmm. ẹnìkan ló fi ránṣẹ́ bẹ́ẹ̀ pé àwọn ẹlòmíì máa fẹ́ràn léya sùn níyọ̀ ẹlòmíì á sì mẹ́ran léya wọn á dín ìjọ tó bá dúró lé níjọ ọdún wọn rọtí sí àwọn àtàwọn ọ̀rẹ́ wọn máa fi ṣe fàájì fàájì ṣé bẹ́ẹ̀ lẹ́ran léya tọ́ sí ni. masha allah alhamdulilayi ẹ rí ẹran léya bá a ṣe ń ṣe ládùúgbò lọ́dọ̀ tí wá ń bí kò dáa tó èmi yẹn bá ń gbọ́ míì gan èèyàn máa sọ pé òun gbọ́ ni bó ti àwa náà ń rí i torí àwa náà ti bá àwọn èèyàn gbé rí tó ṣe pé àtijọ́ gbélé ẹ pé wọ́n pẹran ọlọ́run kẹ́ wọn tó bá dìrọ̀lẹ́ gbogbo àwọn àlejò wọn wà wọn fi mutí rárá eléyìí kì í ṣe ẹran léyà bí ìgbà téèyàn yàgbẹ́ tó tún fi omi ìtọ̀ táǹbà ni wọn ò fẹ́ wọn ò fẹ́ fi àyè kọ́lọ́hún ó fún wọn ńlá ipò wọn pẹran léyà wọn ò fẹ́ fi sílẹ̀ àìsí fi ṣe ẹran oníyọ̀ káwá pé tọ̀ àrísàbẹ̀lẹ̀ yìí àwa fi ṣẹran oníyọ̀ títí di nítorí tó fi ń ṣẹran oníyọ̀ ń ni pé wọ́n á mọ̀ dá dúró de àsìkò káyókáyó lóṣù kan síra wọn wọ́n wá máa fi yọ̀ preserve ẹ̀ wọ́n lè tún fi ṣe oúnjẹ káyókáyó rárá èyí fi ń da ni pé bó bá rọrùn gan gbàgbára bẹ́ẹ̀ bá ń bẹ èèyàn lè fi gbogbo ẹ̀ tọrọ àmọ́ èyí fi ń da jù òun ni pé èèyàn wàá pín ẹran yìí sí ọ̀nà mẹ́ta ìdá kan nú ẹ̀ fẹ́ni ó pẹran àtàwọn ẹbí ẹ̀ hmm. ìdá kan nú ẹ̀ fáwọn ọ̀rẹ́ ará àti ẹbí ìdá kan yòókù òun ni ó fún gbogbo àwọn aláìní tí wọ́n bẹ ní táwọn náà rówó pẹran tínú tiwọn náà fi dùn níjọ ọdún táwọn náà fi ní máa wọwọ́ tí kùn ní ó fi kárí torí àǹfààní ọdún náà ni pé kí dùn ní ó kárí masha allah bàbá mm ẹni tí ọba wa rówó pẹran ọdún hmm. ṣé ó yẹ kí irú rẹ mọ kánú kọ wá káwọ́ bọnú àbí kọ mọ wá rò pé ìsìn ah, òun ò tí ì pé lẹ́sìn. rárá o ẹ rí wọ́n ní anabi muhammad sallallahu alaihi wa sallam eh, nínú hadith pé aninabi sallallahu alaihi wa sallam pé anahudaha bi kabushain hmm. akranain hmm. amlahain saba ahuma biyadi isharifa wadiya ala sifa ehima kadamei wọ́n lánàá muhammad sallallahu alaihi wa sallam wọ́n lẹ́ran méjì ló pa. àwọn ẹran tó lálàáfíà tó létúrò tó ṣe jọ̀bọ̀rọ̀ méjì ló pa wọ́n nígbà tó wá máa pa wọ́n nígbà tó máa pa ẹran alákọ̀ọ́kọ́ wọ́n lánàá bí sọ pé bisimilahi allahu akbar allahumma inna hadha an muhammadin wahali muhammadin nígbà tó pa kọ́kọ́ ó pa pẹ̀lú àníyàn pé eléyìí o lórúkọ èmi muhammad àwọn aráalé mi ni mo fi pa wọ́n lámọ̀ قال بسم الله akbar allahumma inna hadha amma shahida bilibalag wa shahidu lahu bitasdik mo pa eléyìí lórúkọ gbogbo àwọn tí wọ́n jẹ́rìí pé mo jíṣẹ́ fáwọn tèmi náà sì ń jẹ́rìí wọn pé wọ́n gba ẹni tí mo mú wá lódodo ìyẹn ló fi já sí pé ẹni tí kò rówó pẹran ẹni tí ò rówó pẹran falata hasan ayu alfakir fakadaha ankal bashir nasir ẹni tí ò rówó pẹran kó má banújẹ́ torí pànábì ti bá yín pa tiyín náà papọ̀ bó ṣe jẹ́ pé báwọn tó lówó pẹran ṣe tí wọ́n ṣe mọ dúnú ìwọ náà dúnú ànábì ti bá ìwọ náà pa O ti bẹ́ẹ̀ pa tiẹ̀ náà papọ̀. bàbá ẹ jẹ́ wọ́n á fi léyìn kún mú béèrè ẹ̀dá kan tó lè lọ́hùn bí nǹkan méjì bá wo wájú yàn hmm. èèyàn fẹ́ rẹran léyà ó fẹ́ sanwó sukú ọmọ hmm. ẹ̀dá kan kò sí lówó jowó ẹyọ kan lọ báyà fifty thousand náà níbẹ̀ lọ́wọ́ ẹ̀ ó dé sùn ẹ̀ràn léyà wọ́n ní fifty thousand ni ó sì wo bíìlì ọmọ tó wọ́n san léyìn ẹ̀yìn léyà fifty thousand náà ni ẹ dàpọ̀ èwo ni kọ́kọ́ yanjú ní méjì. Ah, ṣe rí èyí tó pàtàkì jù nínú ẹ̀ tí ò bá ṣe pé bóyá ó ní àfọkàntẹ̀ pé ah, bàbá parí ọdún títí ìgbà báyìí ń tún rí owó ah, kó sanwó iléèwé ọmọ hmm, ó fi ń da púpọ̀ kó sanwó iléèwé ọmọ kí wọ́n sì wá ohun tí wọ́n fi dunra wọn nínú bí ó bá ṣe hmm. ran àmọ́ bá jẹ́ pé hope wà fún un pé torí pé ẹran tá ń wí yìí gan náà ìjọ ọdún gan kọ́ ló hẹ́ǹdì ìjọ hmm. ọdún kọ́ ló èèyàn sì lè pa ẹran níjọ kejì ọdún níjọ kẹta ọdún kódà ìjọ kẹrin ọdún ìjọ méjì tó tẹ̀lé ọdún Imam Abu Hanifa àti Ahmad àti Malik àwọn nígbà náà ní but Imam Shafi òun ní títí di ìparí ayamu teshurik àti ayamu teshurik ní ọjọ́ mẹ́ta lẹ́yìn that is ten láṣọdún eleven twelve thirteen gbogbo àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí bọ́lọ̀ ń bá máyè ẹ̀ wá èèyàn sì lè pa ẹran lè náà tí ò bá bá ìjọ ọdún so tá a bá orú ẹni tí olówó tó fẹ́ sanwó iléèwé ni tó jẹ́ sí pé ilé iléyá ló ń bọ̀ yìí nísìn bóyá àwọn skul ṣẹ̀ṣẹ̀ gbọ́lidé hmm. bíi ìjọ mélòó kan sẹ́yìn nísìn ni àbí inú ọ̀sẹ̀ yìí ló wà wò pé apẹ̀ràn ọdún á ṣe kínní àṣírí ló sì fẹ́ tù yìí wọn ò ní fáwọn ọmọ ní report card àbí ó ṣeé ṣe kí wọ́n ṣe kó sanwó iléèwé ọmọ hmm kó wá máa wo bí ó ti ṣe ṣe ètò iléyà masha allah ọlọ́run kò sábà. alhamdulilayi ọlọ́run kò sàmúná wa o mm. ọlọ́run kò gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa mm. ntí ọlọ́run wí náà ni pé la yukallifu Allahu nafsan illa wus'aha ntọ́lọ́run ọba fún yàn lágbára àti ṣe kò ní béèrè lọ́wọ́ yàn mm. ìtọ́ bá fún ọ lágbára àti ṣe tó o ṣe náà ọlọ́run ó béèrè lọ́wọ́ yàn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn àfáà ń sọ fún wa wọn àfáà ń jó yé wa nísìnyí pé ọlọ́run ọba wa ọba àrọ̀rùn ni inna Allaha yuridu bikumul yusra wala yuridu bikumul usra ọlọ́run kò ro ìnira rò wá ẹran ilé atọ́lọ̀ ní apá fún àǹfààní ara wa ni ìwọ tó bá rówó pa àwọn tí ò rówó pa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fún wọn lẹ́ran jẹ mọ́ dáa jẹ àìdẹ́ran iléyà jẹ ọlọ́run ọgbàdo ẹni kọ̀ọ̀kan wa o iléyà náà ni wọ́n ń bọ̀ wáyé ọlọ́mọsàjọba aláyàtàláfíà fún àǹfààní ẹ̀yin tẹ́ bá wa ẹ pè wọ́n sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ zero eight zero two three zero two three eight zero eight. 08023023808 náà ní nọ́mbà àwọn Khalifa Muhammad Kabir Garu fún àǹfààní ẹ̀yin tẹ́ bá fẹ́ béèrè béèrè lọ́wọ́ wọn àbí ẹ̀fẹ́ kan ṣàdúrà fún yín ọlọ́mọ́sàgbẹ́dẹ́ ní kọ̀ọ̀kan wa ọlọ́dún Muhammad lọ́dọ̀ ọlọ́wọ́n láláyìlá ilé ara ni wọ́n ń bọ̀ wáyé ọlọ́mọ́pàá akílẹ̀ yánà tó dé o ọlọ́run já fìdùnnú sọdún náà gbogbo àwọn tó fẹ́ travel àtàwọn tó ti wà lójú ọ̀nà báyìí àtàwọn tí ó ṣẹ̀ṣẹ̀ lọ sí travel ọmọ ṣàjọǹkàlùkù wa lọ dáadáa káàbọ̀ dáadáa o ọlá ní muhammed lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah mo ń fi àsìkò yìí kí president ọwọ́ àdúrà group alhaji wa bàbá wa dr babajide eh, muhammed lílu eh, Equatorial Guinea náà àwọn olólùfẹ́ wa púpọ̀ ni wọn ò lè ṣe ká má wo Orísun ọlọmọsàbà dúró tì yín o wọn láàánú nàbí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah bókíyá adínìwá náà alhaja wa khadijat ọlọ́run ló lè ṣe nílùú amẹ́ríkà ọlọ́run bá wa pẹ̀lú yín o ọlọ́run ní jẹ́ máa padà sí àti gbogbo àwọn jẹ̀mọ́ wa lórí ọwọ́ àdúrà dáwà group pátá ọlọ́run bá wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan yín ọlá àwọn ènìyàn ọlọ́run. fáńfàlẹ́ tẹ bá ní béèrè tẹ fẹ́ béèrè tẹ fẹ́ kábà yín nànà lórí afẹ́fẹ́ ẹ ẹ ṣe àtẹ̀jíṣẹ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three two six zero two six zero three zero seven zero three two six zero two six zero three orúkọ mi ò yípadà Alhaji Abdulkadir Yusuf Ọba ọwọ́ àdúrà ni mò ń jẹ́ ẹ má gbàgbé o lọ́la kẹgbàá wẹ̀ o torípọ̀ là ní àràfà la wahadahu la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir làdúrà tá ànábì rẹkọmẹ́ndì fún wa pé ká máa fà ní ọjọ́ ọ̀la ọlọ́run mọ́sá gbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa o ọlọ́run bíi àbùkátà wa ọlọ́run mọ́sọ̀dún eléyìí láti mọ̀ fún wa o já sọdún ọ̀pọ̀lọpọ̀ nílé ayé ọlọ́dún Muhammad lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah àwọn ọlọ́ba yẹn tó bá di jọ́mẹ́jọ inshallah á tún máa pàdé ara wa jọ́mẹ́jọ yẹn wọ́n á jẹ́yìn ọdún ẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ti ń bọ̀ jọ́mẹ́jọ nǹkan ọdún mi ẹ̀fẹ̀ ránṣẹ́ sí mi o ma assalam wa ila liqa